se láti ẹ burúkú lẹ́nu ó lè ṣe náà nígbà tí a burúkú àbúrò ṣe láti ṣe gbà náà bàbá abẹ́lé kọ́mọ ó ti wò ó pé ìgbàmù ṣe gbà náà ìgbà yìí láti dé àwọn tí wọ́n sì fi ilẹ̀ jọ fi ilẹ̀ làwọn náà ti dé kó àgbà yìí bẹ́ẹ̀ náà làwọn náà ti fi ilẹ̀ fún àwọn ọmọ ní agbára ọ̀gá gíga ó yẹ kí ní ẹ̀gá ó yẹ kí pírẹ́sì ti gbé yẹn tí ká lọ bá bàbá sí lánàá gbígbọ́ á jẹ ìyẹn máa yà sọ pé ìjọba bàbá ìlú ní àwọn ẹlẹ mọ pèmí o àwọn ọlọ́ba lọ́ba lè mọ pèmí o ìyẹn mi ti ra ọmọ mi ti wà ní iṣẹ́ o eh, bàbá lọ́ba lọ́ba bí ṣe ń dúró bí ṣe ń dúró kó báyìí bẹ́ẹ̀ bá ti dúró nínú sẹ́ni mo ti wọ iṣẹ́ o wọ́n wọ́n láwọn fẹ́ lọ kí ni ọ̀rọ̀ fẹ́ kí ni ọ̀rọ̀ eh, kí ni ó fi ṣe gbàgbọ́ mo ní jọ gbọ́ lọ wọ́n fẹ́ sí ní wọ́n fẹ́ kí wọ́n á ṣẹlẹ̀ lórí wọn fẹ́ wọlé sáfù àwọn ti lọ síbẹ̀ àwọn ìlú ọ̀tọ̀ lè sí yìí nígbà tó wọ̀ lóyìn ọwọ́ àná ìṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tó ti rí alága wo lálága kan ó ti rí ẹ náà nìyẹn Yeah.

Quake Media bring the work closer to justice. a wà ní ọ̀dọ̀ kábíyèsí ọba ọ̀nà oníbùdó Ìgbòho land ní after kúrò ní forest Kìṣí eh, baba Sunday Igboho àti kábíyèsí ọ̀nà jọ nínú àbálá ọ̀ tí ó bá ṣe jẹ́ màá bá a share message yẹn àwọn tí a lọ ṣe nínú fúnṣẹ́ pé kòkòrò sí níbẹ̀ tàbí live bọ̀ láì jìnnà àwọn pictures fídíò eh, àwọn nǹkan tí a lọ ṣe níbẹ̀ ẹ máa rí lórí afọ́nrán wa lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the work closer to your doorstep ah, ọ̀dọ̀ àgbà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, eh, ní kàdísí ní kàdísí that's àti ìṣe Sunday Merci.